lúùkù orí kejì. ní àkókò náà àṣẹ kan jáde láti ọ̀dọ̀ késárì ọ̀gọ́sù pé kí gbogbo ayé lọ kọ orúkọ wọn sínú ìwé ìjọba èyí ni àkọsílẹ̀ ìkíní tí wọ́n ṣe nígbà tí kúrẹ́nì jẹ gómìnà síríà gbogbo àwọn ènìyàn bá lọ kọ orúkọ wọn sílẹ̀ ẹnì kọ̀ọ̀kan lọ sí ìlú ara rẹ̀ joseph náà gbéra láti násárẹ́tì ìlú kan ní ilẹ̀ galili ó lọ sí ìlú dáfídì tí ó ń jẹ́ bẹ́tílẹ́hẹ́mù ní ilẹ̀ jùdíà nítorí ẹbí dáfídì ni ó lọ kọ orúkọ sílẹ̀ pẹ̀lú maria ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tí ó lóyún tí ó sì fẹ́rẹ̀ẹ́ bímọ ó wá yá nígbà tí wọ́n wà ní bẹ́tílẹ́hẹ́mù àkókò tó fún maria láti bímọ ó bá bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó fi òjá wé e. ó tẹ́ sí ibùjẹ ẹran nítorí kò sí àyè fún wọn nínú ilé èrò ní àkókò náà àwọn olùṣọ́ àgùntàn wà ní pápá níbi tí wọ́n ń ṣọ́ àgùntàn wọn ní òru áńgẹ́lì olúwa kan bá yọ sí wọn ògo olúwa tan ìmọ́lẹ̀ yí wọn ká ẹ̀rù bà wọ́n gan-an ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún wọn pé. ẹ má bẹ̀rù mọ́ nítorí mo mú ìròyìn ayọ̀ ńlá fún yín wá ayọ̀ tí yóò jẹ́ ti gbogbo ènìyàn nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe olúwa àti mẹ̀sáyà àmì tí ó fi mọ̀ ọ́ nìyí ẹ ó rí ọmọ ọwọ́ náà tí wọ́n fi ọ̀já wé tí wọ́n tẹ́ sí ibùjẹ ẹran. lójijì ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ọ̀run yọ pẹ̀lú áńgẹ́lì náà wọ́n yin ọlọ́run pé. ògo fún ọlọ́run lókè ọ̀run àlàáfíà ní ayé fún àwọn tí inú ọlọ́run dùn sí. lẹ́yìn tí àwọn áńgẹ́lì náà ti padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn olùṣọ́ ń sọ láàrin ara wọn pé ẹ jẹ́ kí a lọ sí bẹ́tílẹ́hẹ́mù tààrà kí a lè rí ohun tí ó ṣẹlẹ̀ tí olúwa bùn wá gbọ́. wọ́n bá yára lọ wọ́n wá màríà kan àti jósẹ́fù àti ọmọ ọwọ́ náà tí a tẹ́ sí ibùjẹ ẹran nígbà tí wọ́n rí i wọ́n sọ ohun gbogbo tí a ti sọ fún wọn nípa ọmọ náà ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ohun tí àwọn olùṣọ́ àgùntàn náà sọ fún wọn ṣùgbọ́n màríà ń ṣe àkíyèsí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ó ń dà wọ́n rò ní ọkàn rẹ̀ àwọn olùṣọ́àgùtàn náà padà sí ibi iṣẹ́ wọn wọ́n ń fi ògo àti ìyìn fún ọlọ́run fún gbogbo nǹkan tí wọ́n gbọ́ àti àwọn nǹkan tí wọ́n rí gẹ́gẹ́ bí áńgẹ́lì náà ti sọ fún wọn nígbà tí ọjọ́ kẹjọ pé láti kọ ọmọ náà ní ilà abẹ́ wọ́n sọ orúkọ rẹ̀ ní jésù gẹ́gẹ́ bí áńgẹ́lì ti wí kí ìyá rẹ̀ tó lóyún rẹ̀ nígbà tí ó tó àkókò fún àwọn òbí rẹ̀ láti ṣe àṣà ìwẹ̀mọ́ gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n gbé ọmọ náà lọ sí Jerusalem láti fún Olúwa nítorí ó wà ní àkọsílẹ̀ nínú òfin Olúwa pé. gbogbo àkọ́bí lọ́kùnrin ni a ó pè ní mímọ́ fún Olúwa. wọ́n tún lọ láti rú ẹbọ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin Olúwa. pẹ̀lú àdàbà méjì tàbí ọmọ ẹyẹlé méjì. ọkùnrin kan wà ní Jerusalem tí orúkọ rẹ̀ ń jẹ́ Simeoni ó jẹ́ olódodo ènìyàn àti olùfọkànsìn ó ń retí àkókò tí ọlọ́run yóò tu Ísírẹ́lì nínú ẹ̀mí mímọ́ wà pẹ̀lú rẹ̀ ẹ̀mí mímọ́ ti fi hàn pé kò ní tí ìkú tí yóò fi rí mẹ̀sáyà tí olúwa ti ṣe ìlérí ẹ̀mí wá darí rẹ̀ sí tẹ́ḿpìlì ní àkókò tí àwọn òbí ọmọ náà gbé wá láti ṣe gbogbo ètò tí ó yẹ gẹ́gẹ́ bí òfin ni Síméónì bá gbé ọmọ náà lọ́wọ́ ó yin ọlọ́run lógo ó ní. nísinsìnyí olúwa dá ọmọ ọ̀dọ̀ rẹ sílẹ̀ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nítorí ojú mi ti rí ìgbàlà rẹ tí o ti pèsè níwájú gbogbo ènìyàn ìmọ́lẹ̀ láti fi ọ̀nà hàn àwọn kèfèrí àti ògo fún Ísírẹ́lì ènìyàn rẹ. ẹnu ya bàbá àti ìyá Jésù nítorí ohun tí ó sọ nípa rẹ̀ Simeoni wá súre fún wọn ó sọ fún Maria ìyá rẹ̀ pé. a gbé ọmọ yìí dìde fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀lọpọ̀ ní Ísírẹ́lì àti bí àmì tí àwọn ènìyàn yóò kọ̀ nítorí yóò mú kí àṣírí èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ di ohun tí gbogbo ènìyàn yóò mọ̀ ìbànújẹ́ yóò sì gún ọ ní ọkàn bí idà. wòlíì obìnrin kan wà tí ń jẹ́ anna ọmọ fanueli ẹ̀yà aṣeri arúgbó kùjọkùjọ ni ọdún méje péré ni ó ṣe ní ilé ọkọ tí ọkọ rẹ̀ fi kú láti ìgbà náà ni ó ti di opó ó sì tó ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin ní àkókò yìí kì í fi ìgbà kan kúrò nínú tẹ́ḿpìlì ó ń sìn pẹ̀lú ààwẹ̀ àti ẹ̀bẹ̀ tọ̀sán tòru ní àkókò náà gan-an ni ó dé ó ń fi ìyìn fún ọlọ́run ó ń sọ nípa ọmọ yìí fún gbogbo àwọn tí wọ́n ń retí àkókò ìdásílẹ̀ jerúsálẹ́mù lẹ́yìn tí wọ́n ti parí gbogbo nǹkan wọ̀nyí tẹ́ gẹ́gẹ́ bí òfin olúwa wọ́n padà lọ sí násárẹ́tì ìlú wọn ní ilẹ̀ gálílì ọmọ náà ń dàgbà ó ń lágbára ó kún fún ọgbọ́n ojúrere ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀ àwọn òbí jésù a máa lọ sí àjọ̀dún ìrékọjá ní jerusalem ní ọdọọdún nígbà tí jésù di ọmọ ọdún méjìlá wọ́n lọ sí àjọ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn nígbà tí àjọ̀dún parí tí wọ́n ń padà lọ sí ilé ọmọdé náà jésù dúró ní jerusalem ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kò fura wọ́n ṣe bí ó wà láàrin ọ̀pọ̀ ènìyàn tí ń kọ̀wọ̀ rìn ni lẹ́yìn tí wọ́n rin ìrìn ọjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí í wá kiri láàrin àwọn mọ̀lẹ́bí àti àwọn ojúlùmọ̀ wọn nígbà tí wọn kò rí wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n ń wá a lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì ó jókòó láàrin àwọn olùkọ́ni ó ń gbọ́ ọ̀rọ̀ wọn òun náà sì ń bi wọ́n ní ìbéèrè ẹnu ya gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nítorí òye rẹ̀ àti nítorí bí ó ṣe ń dáhùn àwọn ìbéèrè tí wọ́n ń bi í nígbà tí àwọn òbí rẹ̀ rí i ẹnu yà wọ́n ìyá rẹ̀ bá bi í pé. ọmọ kí ló dé tí o fi ṣe wá báyìí èmi àti bàbá rẹ dààmú púpọ̀ nígbà tí à ń wá ọ. ó dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ fi ń wá mi kiri ẹ kò mọ̀ pé dandan ni fún mi kí n wà nínú ilé bàbá mi. gbólóhùn tí ó sọ fún wọn yìí kò sì yé wọn ó bá bá wọn lọ sí násárẹ́tì ó sì ń gbọ́ràn sí wọn lẹ́nu ìyá rẹ̀ pa gbogbo ọ̀rọ̀ wọ̀nyí mọ́ ní ọkàn rẹ̀ bí jésù ti ń dàgbà bẹ́ẹ̀ ni ọgbọ́n rẹ̀ ń pọ̀ sí i ó sì ń bá ojúrere ọlọ́run àti ti àwọn ènìyàn pàdé